هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀sán rẹ̀ lọ máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ni samahatu sheikh al-imam ishaq abọlọrẹ muhammad awwal habibahumullahu wa ra'ahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. alhamdulillahi alladhi khalaqa insana min ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا أدقى فقف ولون Ìláhí alákúnlé l'umúrin látàlẹ̀ hamdu. Lórí gbogbo àwọn alámọ̀rẹ̀ wa láyé, ibi sọ́lọ̀ ń bá wa bá dé lónìí. Látàlẹ̀ hamdu. Lórí orílẹ̀-èdè wa náà, ìsọ́lọ̀ ń bá wa bá dé lónìí, ọlọ́run àdúpẹ́. Látàlẹ̀ hamdu. À ń fọ́pọ̀ yìí ọmọ pé tí àbá ti ń dúpẹ́ lórí tí wọ́n láwọn bá ṣe àdéhùn tó ń bẹ́ńlẹ̀ dìgbín nínú Al-Qur'ani náà ni pé la in shakartum la azidannakum ọlọ́run tí àbá ti ń dúpẹ́ wọn máa ṣẹlẹ̀ fẹ́lẹ̀ ìsẹ́lẹ̀ máa àwòlẹ̀ ìtẹ̀mí ní àmì ní àtún ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀

kò sẹ́ni tí ó ṣàìmọ̀ yí pé kò sẹ́ni tí òun kó gọ́kọ̀ bọ̀gìnì hmm, kò sẹ́ni tí òun kó káwọn lé ńláńláńlá kò sẹ́ni tí òun kó máa bọ̀ káwọn èèyàn máa rọ́lẹ̀ ṣùgbọ́n gbà tí yẹn bá padà ń ronú pé hà ọlọ́mà pélé ilé wọ ilé yóò máa tọ́ ilé yóò máa yẹ fọmọlúwàbí ẹni tó bá máa fẹ́ pàdé ọlọ́run dáadáa láti kí á mọ̀ kó máa gbọ́dọ̀ ṣe léyìn kó máa gbọ́dọ̀ jí léyìn kó máa gbọ́dọ̀ rìn báyìí ọ̀nà ilé ìmàkọ́ ní a máa ń gbà fi rówó tí a bá ń rí gbogbo ẹ̀ gbogbo yẹn máa ń jẹ́ kẹ́rù báyàn pé hmm, hmm, àfi kí n ṣe pẹ̀lẹ́ èyí tó bá jẹ́ pé mi láyé màá ní ìsìkì bá dẹ̀ ṣe tèèyàn kò ṣe fagidi ní bí èèyàn fagidi ní èèyàn jẹ́yà ọlọ́njọ́ má jà jẹ́yà o. kírawa káàbọ̀ lónìí sí orí ìkànnì fresh fm one oh seven dot nine lórí ètò wa ìpè òdodo. Adéọ́lọ́wọ̀n bá lẹ́ẹ̀kan sí fún olùgbọ̀wé ètò ìkọlọmbà aṣàríkún dáadáa rẹ̀ fún ọdún ìgbà tàlàfẹ́ ara ọlọ́mbà ṣe fún wọn. Àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá ní ẹnu mú lówó òṣèrò fàájú. Wọ́n ní ṣùgbọ́n ẹni Ọlọ́run bá bùn tó bá lè ná. Ó máa lẹ́ẹ̀tàn ká ṣàdúrà fún. Ó yẹ ká ṣàdúrà fún orí èèyàn bẹ́ẹ̀ o ń tọ́lọ̀ bá ṣe fún wọn tó bẹ́ẹ̀ wọ́n wá ní táwọn fẹ́ máa fi ṣe rí ní gbogbo ní Ramadan àwọn fẹ́ máa fi sọ̀rọ̀ ọlọ́run kí ládàá rẹ̀ máa lọ bá bàbá àwọn yìí irú eléyìí náà nírú ní táwọn fẹ́ kẹ́yìn olówó tó kù náà máa ṣe ẹyẹ bá wọnú jẹ́ kẹyẹ bá àwọn èèyàn nínú jẹ́ náà látara díẹ̀ yìí kọlọ̀n kó ṣàní ẹ̀mí àtìyàn àmọ́ náà ni pé ọlọ́run fún àwọn lówó kí wọ́n dẹ̀ náà dàmọ́nà ọlọ́run wọn ti ná báyìí àmọ́ náà tọrùn tèmi náà oníkémi náà sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n tán sanwó rẹ̀ bó ṣe rí lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn olówó náà rí àwọn náà níyàn láti ná ń gbà míì ṣùgbọ́n àdánwò àfà ni wọ́n kó sí lọ́wọ́ alákòóbá àfà ni wọ́n kó sí lọ́wọ́ kò ní sọ tó yẹ kó sọ ni wọ́n sponsor àwọn dẹ̀ ti sanwó inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́jọ́ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run tún gbogbo wa ṣe ń bí kù sí òdodo ọ̀rọ̀ kò ní a máa sọ̀hún ibi tá a dé òun náà ni pé kí ló ṣẹlẹ̀ sáwọn kan nínú àwọn ọmọ ìyá wa mùsùlùmí kan ilé yìí tí wọ́n fi ti náà wọ́n fi ìsìláàmù lẹ̀ tẹ bá bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹlòmí tó bá tẹnu bọ̀rọ̀ báyìí. Adàbíkẹ́ lọ mú ọlọ́pàá lọ fi gbé àfà tó báyé rẹ̀ jẹ́. Fáńdì níláàrí. Ah! fi ní ẹjá bára sọ̀rọ̀. Ẹjá bára sọ̀rọ̀, ọ táà bá fi wọn ojú kò ní mọ̀pọ̀ òun ṣọ̀gùn ẹjá sọ fúnra wa àwa táà jọ ń pẹ̀ra wa ló ní kéwú kó ní kálukú bẹ̀rù ọlọ́run ọlọ́run bá ní ẹ má fi irọ́. wala talbisul haqqa bil batil. ẹ má fi irọ́ bò òdodo mọ́lẹ̀. la talbisul haqqa bil batil òdodo ní kẹ́ máa sọ fáwọn èèyàn tó wà náà Al-Kùránì ní kẹ́ tú fún wọn. wa taktumul haqqa wa antum ta'lamun. ẹwà gbò òdodo mọ́lẹ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ ẹ̀wọ́n ní ìsìn abèrè pé kí ló fà wọn jòkó àsàlátù Sunday Sunday

ọ̀kìrùn ẹ̀yìn náà mọ̀ ọ̀gọ̀rọ̀ wọn ń tó wà lọ wọn dá rárá gbogbo àwọ̀tẹ́lẹ̀ wọn là ń wè wọ́n Wọ́lá iṣẹ́ náà dẹ̀ ń ṣe fún wọn lára ẹni. Wọ́n lọ ṣe níbi sólé ṣàkàn bèèrè bá pín. Owó lẹ̀ ń gbà lọ́wọ́ àwọ́dù lẹ́ ń fún wọn. Wọ̀tẹ́ kí tó mú lè ha kọ́ wọn án tó ń tẹ̀lẹ̀ mú. Àdúrà lẹ́ ń gbé lọ sílé wọn tẹ́lọ fi ń gbà nǹkan lọ́wọ́ wọn. Wọ́n lọ ṣe níbi sólé ṣàkàn bèèrè bá pín. Ẹ wá ń kàn wọ́n níyà àwọn ìyàwó níyà àwọn ọ̀dọ́ ọlọ́dọ̀ ẹ wá ń kó wọn káàkiri. Wọ́n lọ ṣe níbi pọ́n wálé àwòwà pọ́n ọlọ́run bá wálé. wọ̀lá tẹ́líbì sólé haqqa bil batil wa taktumul haqqa wa antum ta'lamun. ẹgbẹ́ àgbẹ̀jíwè múra obìnrin nínú dáhùn fáwọn ọ̀yá yìí. wa antum ta'lamun. abẹ́ máyà tó wà ní sọ́lọ́tọ̀ àzáàbì yẹn ni. ilé ìtọ́lọ́ ti jíwè múra obìnrin fún wọn àbẹ́ yóò sínú àwọn obìnrin ẹ̀sínú àwọn tọ́lọ̀ ọba ní kẹsọ bẹ́ẹ̀ fún wọn ni. wọ́n tó tẹ́lẹ̀ mọ́ ẹ́yìn torí pé ní tọ́pọ̀lọpọ̀ obìnrin yìí tí wọ́n kó sílẹ̀ ní tí wọ́n wọlé ní tí gbogbo wọn fi ẹrọ kẹ̀tíkẹ̀tí lásàlátù tí gbogbo wọn fi ẹrọ kẹ̀tíkẹ̀tí lọ́dọ̀ wọn mísọ́nà tí gbogbo wọn fi ẹrọ kẹ̀tíkẹ̀tí lọ ṣe mòlídì àti gbogbo oríṣiríṣi ibi tí wọ́n pè wọ́n sí tó yẹ pé ìjókòó tí ò sí pìlẹ̀ fún nínú ẹ̀sìn wa àwọn àfà yìí ni àwọn ni àwọn náà fà á táàfà bá ti dáa tí ọba ti wà tó gbádùn tó bá fẹ́ bàjẹ́ yọ̀lá bá ṣáájọ́ tẹ̀bí mọ́ ọ̀pá tí yọ̀ sáfẹ́ fi tún nǹkan ṣe fún ara rẹ̀ fẹ́ẹ̀kì yọ mm. ní ẹ̀kùn gbogbo kan ní sí fẹ́ẹ̀kì ẹ ti wà fẹ́ẹ̀kì yọ ti wà àbúrò wà kan sọ́njò ní ó ní òun ra àlùbọ́sà ó dárúkọ orílẹ̀-èdè náà tó travel lọ àwọn ń gé àlùbọ́sà kò tààràn lójú gbogbo nǹkan ní fẹ́ẹ̀kì ẹ ti wà nìyẹn fẹ́ẹ̀kì àlùbọ́sà ti wà

Fasádùn kẹbí rún. Àfà. Fasádùn kẹbí rún. Olùkúkú ló sínú kọ́kọ́ sí ẹ̀ sí kíblà. Fasádùn kẹbí rún. Ìwọ̀dù sínú kọ́ tún máa lọ wá igbá, yìí fi gbẹ́bọ sórí ìtàwá. Fasádùn kẹbí Límọ̀ múta ti kan. Tàbí kí náàfà náà ti rí ẹ kí n jókòó wájú ẹbá kí máa wá lọ ilé tí ṣéhù, sáàrù, àfáàmù, dírù, ìmáàmù. Fàfàfàdùn kẹbí mú ní ọ̀lẹ́mọ̀ múta ti kan. Ẹjá padà kú. Ọ̀lẹ́mọ̀ múta ti kan. Àfáàkì pàgbọ́ lọ́wọ́ bá yá. Ọ̀lẹ́mọ̀ múta ti kan. Wà á kìbàrù ṣùgbọ́n tó ń dùnyàn bẹ̀ náà kọjá tó tún kó bẹ́lò mi kọ́dà gẹ́gẹ́ bí ẹ̀hàn náà má ilé tó sọ pé dájú má rẹ̀rìn huwa ìkà ẹmọ̀ tó ọmọ inú ìsìn ọ̀rọ̀ rẹ̀ òdùnwá báyé ti ẹ̀ rí nìyẹn

Jẹ́rin ihe mọ́ta náà ṣe gan. Láìsórí màálù, láìsórí ògúnfe. Jẹ́rin ìwọ̀n mọ́ta náà ṣe gan. Ẹ̀yìn ẹ̀ ń tọ̀ sí ìsìlámù ọlọ́wọ́. Láti bá wúrí ẹ̀lú bò, jẹ́rin ìwọ̀n mọ́ta náà ṣe gan. Bá fẹ́ ṣe ìsìlámù àbí kò ṣe súnà ọ̀hún. Gbèrí tó àwọn tó ń tán kú ń tẹ̀lé, tẹ́ ń gbọ́ wọ́n tẹ̀lé káàkiri yẹn, wọn kọ́dà wọ́n ń sí

tó ní àgbọ̀dọ̀ dáwà pẹ̀lú obìnrin nínú ibì kan àwa nìkan kódà nínú mọ́tò kò gbé ní tí kì í ṣíyàwó ẹwà àti ẹnìkan sínú mọ́tò ànábìnrin ṣe tọ́ nílẹ̀ nìkẹta yín sallallahu alaihi wasallam torí ẹ̀mú káwọn ní sáàzí o ìṣẹ̀lẹ̀ yìí tó àtúgbà ti páyọ ọlọ́run ṣe o ma ń fi dínà ọ̀tọ́ pẹ̀lú ẹnu mọ́tò tí àwọn sọ́rọ̀ náà lè fi máa ráwọn ní sáàzí ma lọ kọ̀dẹ̀ ní pẹ̀lẹ̀ máa rí kọ́ ti bẹ̀rẹ̀ sí lọ́mọ́ra wọn inna lillahi wa inna ilaihi raji'un inú tàìsílá tán tí wọ́n rí kiri táwọn tó rí wọn nìyẹn a ń bè lè wọ́ tó lọ́jọ́kù lọ́fíìsì kan tó wá ń gbàlejò mm-hmm. tó ń gbàlejò àfọ́ lọ́fíìsì o máa ń fìtìnà tó kí ni mọ́ra tọ́lọ̀ ju ìfà ń wọ ilé tó gbẹ́sìn yìí tó wà tó bo ara rẹ̀ tó bo tó yẹ kó pípa ọlọ́run bá wà lára wọn tára wọn balẹ̀ tọ́n kí ń tójú bọlé kiri tọ́n ní kúrò ń bílẹ̀ nìkan gbódó kìkan lọ́la àwọn àwọn tó yẹ pọ́lọ̀ ní kí mọ̀ rẹ̀ sí yé. yá ayyuhannabiyu. ẹ̀yin mísánà ẹ̀yin mọ́mù. yá ayyuhannabiyu. ẹ̀yin àzátìdà ẹ̀tẹ̀ jájọ mẹ́rẹ̀ iná ká ṣiṣẹ́ lórí ẹ̀. yá ayyuhannabiyu. ká kọ́kọ́ sún kọ́kọ́ sí lára àwọn obìnrin wa náà náà bóyá gbìyí tó dájú ṣáká ni pé tàbá lè tẹ̀lé irú tọ́rọ ń sọ ń bí ní ìsìn pẹ̀lú àánú ọlọ́run àti ẹ̀kọ́kọ́ jọra wa náà àárí bọ́lọ̀ ń ṣe ní kárí náà àwọn obìnrin yìí náà naa ṣe ní kí wọ́n

ojú wọn wá là ojú làbá ilé sí yìí kọ́ tó rí báńkì lò ó di Ìjẹ̀bú Òde kọ́ tó rí báńkì lò ó di Ìkòròdú ó di Abẹ́òkúta yá ayúra nàbí jù ọlá tètè bá fara tù yí o àwọn kan ni wọ́n fa o ẹ̀pẹ̀lẹ̀ má bínú o yá ayúra nàbí ìpọ́nbà agbófinró bá tètè dìde sí tí wọ́n ń rẹ̀ pé ah, àní àwọn ọlọ́pàá ẹsẹ̀ ti burú jù tí wọ́n ti lé jù àmọ́rú ìjọba eléyìí tó kàn ní kọ́tàn máa ṣe kíní kan ah, àgbà tí ò bá kẹun sọ̀rọ̀ ní akẹtùn sáré ọlọ́ni yá ayú ànàbí Muhammad yá ayú ànàbí Olè àzọ́ájíkà. Ọlá ní ràná lè sọ fún àwọn ìyàwó rẹ̀. Wà bẹ̀nà àti ìkà. Àti àwọn ọmọ rẹ̀ obìnrin. Wà ní sá ilé mú omi ní. Àti àwọn obìnrin àwọn olùgbàgbọ́ òdodo sọ fún wọn ọmọ ìlú. Ọmọ ìlú lórí. Nìsá olùmọ̀mìnì, àwọn ìyàwó tèmi. Àwọn ọmọ tínà, àwọn ìyàwó tínà. Dádì, ìyàwó tínà. Wà ní sá ilé mú omi ní. bàbá lánàdù àwọn ọmọ yí àwọn àyàwó yí ẹgbọ́n tọ́lọ ní kànáàbì sọ fún wa. yudnina alayhinna min jalabibihin. min kí ló pé? yudnina alayhinna Allahu Ọlọ́run kí wọ́n wọ́n kó gẹ̀rẹ̀ jẹ́. ni, 59. wọ́n náà lè lọ wúwo min jàlábí ibìhìn min jàlábí ibìhìn báàbù lọ́lọ́wọ́ bá ní káwọn obìnrin yẹn wọ̀ ní báàbù tó kọlẹ̀ ní min jàlábí ibìhìn náà kìí ṣe borun min jàlábí ibìhìn náà jìlìbáàbù ní ìdìnnà alẹ́yìnà ní pé kọjá kó kọlẹ̀ min jàlábí ibìhìn ìyẹ̀lẹ̀ ẹ̀rí táwọn obìnrin wá ń wọ̀ wọ́n máa pé ní jìlìbáàbù wọ́n máa pé ní khimar Òun náà ni. Ìdìní iná aléyìn náà mi jẹ́lá dìbì yìí náà dáríká dènà àyọ̀ fún náà yóò lè ní ìwà kí á náà rọrùn. غفورا رحيما ọlọ́run bá ní kàmánà ayọ̀ rọ́fúnà ìyọ̀rọ̀mọ́nà káwọn èèyàn dá àmà láwùjọ pàpàá wọ́n bọ̀ ìfàlà òdé yìí àwọn èèyàn wá ní máa fi ṣùtá kan wọ́n máa respect wọn pápọ̀ rọrùn kọ́ máa mú gbọ́mọ wá sí bẹ́rẹ̀ ha rọrùn kọ́

tí a bá rí ìjọ mẹ́ta ah, Allahu akbar akíbù sọ́láàtà gbọ́dẹ̀ ń tẹ́ mọ́ ilé sí wípé torí pé rò ti pọ̀ tó wà ń bí ṣíṣe kò túmọ̀ sí pé nǹkan yẹn tọ́ ìjókòó Sunday Sunday àti gbogbo àtẹ́ fi jókòó àdúrà kankan sí yẹn kìí ṣìlànà ẹ̀sìn àwa mùsùlùmí. wà á pè é mọ́ sọ́lá. ẹ fáwọn òbí kéwú ẹ ṣàlàyé òfin ẹ̀sìn fún àwọn èèyàn ẹyẹ kọ́ àwọn èèyàn lóògùn mọ́ ẹyẹ ìṣìjára bí fáwọn èèyàn mọ́ ẹyẹ kó ẹyẹ fún wọn ní nǹkan lò ẹyẹ fún wọn ní nǹkan mu ẹ máa kọ́ wọn bọ́ ṣe máa sin lọ́hùn ẹ kọ́ wọn bọ́ ṣe máa ṣàdúrà ẹ pàtàkì pàtàkì irú Wa aqimu ssalata. Ẹjẹ́ fún ọmọ pàtàkì àwọn ọkọ wọn. Aqimu ssalata. Ṣé ọmọ bá ń lẹ́ńkàn tó lulé wọn? kàní tẹ́bá ti sọ fún ìyá yẹn tẹ́bá ti sọ fún sísà yẹn òun ló máa gbọ́ ẹnu bàbá rẹ̀ ò ká mọ́ ẹnu ọkọ rẹ̀ ò ká mọ́ níṣẹ́ náà tẹ́ lo nǹkan fún oníkílódé akímù sọ̀dá ẹ̀ta gbàkóso lé àwọn èèyàn mọ́ ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe jáwọn gbàmọ́ lọ́wọ́ lọ́wọ́ lẹ́tún jáwọn gbàmọ́ àwọn ọkọ̀ àtàwọn òbí wọn. wà á kí mo sọ̀láàtà wà á tó sàkàrẹ̀tà wà tààrẹ́rù máa wà kì ìrìnà àtàmùhù nàná sàbìlìbìbì wà tàǹsáwùnà àǹfúsà kọmọ wà á ń tọmọ tẹ́rẹ̀ sábà fara ni pé àníyàn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ò dá láti gbà tó ti ń ké. Àtàmùrú náà àníyàn tó mú àti kéwù yẹ jẹun ẹ̀mà rẹ̀ lèmi náà ń gbọ́bá lọ lé kéwù kéwù náà yé nígbàtá níyàn ò dá máa ń tọ́ lábàlẹ̀ ìlímà àádìí bí wọ́n bá ń wá ìmọ̀ kóhun fẹ́ fi láyé àtọ̀run kíra níyàn ní tẹ́ẹ̀ fi wá ìmọ̀. máa ń tọ́lá bá lẹ́yìn lèmọ́ lèmọ́ àbí fáàzàbí fáàdínlẹ̀ mìíràn rẹ̀ ṣáàdì. pé ọ̀run ló ń fi ìmọ̀ rẹ̀ wá. fáàrẹ̀ ni kò fẹ́ wà lè. fáàzà. ó fẹ́ káwọn èèyàn tara rẹ̀. fáàzà. ó fẹ́ káwọn èèyàn tara rẹ̀ pa fáàzà. ó mọ́ àwọn ọmọ ilé kí ó kẹ́lẹ̀ kú sáì tẹ́kú bá dìdì dání fàáàzà bí fọ́dílé ẹgbẹ́lẹ́ àmọ̀fọ́mọ yahoo lọ́mọ yìí fàáàzà bí fọ́dílé ẹ̀fì ọlọ́ntẹ́ ní ìwà lọ́wọ́ rẹ̀ fọ́mọ yahoo lọ́mọ yìí fàáàzà bí fọ́dílé mínà rẹ̀ṣáàdì pátákó lè lọ́wọ́ fàáàzà bí fọ́dílé mínà rẹ̀ṣáàdì Fáàzà bí fáwọn adélé ìmìnà ìrẹ̀ṣẹ́. Àǹtò tọ́rọ̀ fúnra wa. Fàyálì ọkọ̀ òṣèrò ni. Àfikà fòhùn tó lè bára wa. Bọ́ọ̀lì bí i. Ọ̀rọ̀ ara ti wà lélẹ̀ yìí. Lílẹ̀ ilé ìmìnà ìrìnbá. Láwọn sọmọ ẹ̀dẹ̀ níta ọmọ ẹni àtàbòwò lẹ́nà ìsàbìlì bí i àbá ń wá ìmọ̀ sórí pò ń fẹ́ fi láyé ìwọ̀n bá ń tó kún máa nílẹ̀ náà ló máa ní fàyà lè kó sí ọ́nì tọ́ lè bí i lè lè fàdílé mínà lè rìn bá dì ẹwọ ìyàwó míṣánà kí ló ń wọ̀ àwọn náà tún ṣe makeup yàwó afá yàwó afá gbọ́dá ah! ti bára wa yìí kí ló dé mo là ń lọ ẹ̀yin gangan lẹ jẹ́ àkóbá fáwọn èèyàn láwùjọ ọwọ́ yìí ọwọ́ yìí èèyàn gbé pọ́blẹ́mù dọ́dọ̀ yẹn ní kó lọ ra ọtí wá àtẹ̀jáàrọ̀ èèyàn dọ́dọ̀ yẹn àfà ẹtún mú lọ ẹlọ́fẹ́ lọ ṣèwé odò ah! ẹtún lọ ń ṣèwé fáwọn èèyàn àfà gbẹ̀lẹ̀ ti rí rádaràdà yìí kò sí nínú ìsìláàmù wa sẹ́ ànábì ò ṣe báyìí ọlọ́run ò sí lè fún wa pé bí ká ṣe ṣe rí ilẹ̀ wa ṣówó yìí náà ṣá owó yìí náà owó àtàrà ah, hadithu lè haúdì ẹwọ hadithu yìí tánà bí tún fi bá wa sọ̀rọ̀ ah, Ẹgbọ́n tàà nẹ́bí. Kọ̀lá nẹ́bí yóò sọ́lọ́lọ́ aléyìn wọ̀ sẹ́lọ́. Àránsì sọ̀rọ̀ sọ́lọ́ ń sọ wípé. Ní bá ní omi àmúṣẹ ní kan bẹ́lẹ̀ gbogbo lọ́pọ̀ sínítà ti mú nínú áódù náà. Lámúyẹ́rùmá àbàdà wọ́n lẹ̀ yẹ̀rì dẹ́nà alẹ́yẹ àkọ̀wà mọ́rin. alábìnrin tó bá dàrí kí a máa wá kó àwọn èèyàn kan wá àwọn náà máa bọ̀. láyẹ̀rì dẹ́nà alẹ́yẹ àkẹwà mọ́. àárín fún hàn. alábìnrin sọ pé máa rí àpẹẹrẹ pé mùsùlùmí náà lè náà láyé. wàyà àárín fún nàní. wàyà àárín fún ní. oríṣi ọlọ́wọ́ anábì rè. sọmọ ni Fàkọ́ọ̀lù. Alábìnrin màmá wa sọ fọ́. Iná hùn mi ní. Wọ́n lè tẹ́ sórí gọ́gù. Iná hùn mi ní. Àfà gọ́gù agbèjáde fún ẹ o. Tó bá lọ́rùn tó bí abẹ́ àdìsí wo ni wọ́n tún lọ mú wáyìí. Ó wà ń bẹ̀ o. Ànábì sọ̀rọ̀ sọ pé àwọn ẹni wọ́n máa sọ fọ́lọ̀ pé òjíṣẹ́ ọlọ́run ọba máa sọ fọ́lọ̀ pé àwárá àjínà èdòmí ni wọ́n láyé ìfàyọkọlù. Ànábì sọ̀rọ̀ sọ pé wọ́n máa sọ fún òwúrí. Iná kàlà tẹ́dìrí mọ́ àhàdà fó bàádáka. Iná kàlà tẹ́dìrí mọ́ àhàdà fó bàádáka. Ànábì náà lọ́ mọ́ tí wọ́n ti dánwò ń pàtó. máa dàzó bá dáka. wọ́n ti dáadáa rẹ̀ lẹ̀. máa dàzó bọ́kẹ́dàdàgà. máa àhádàzú bá dáka. àdáda rẹ̀ nǹkan burúkú ni kò kó lẹ́tọ̀ọ́ sí omi àti tẹ̀mí àtàkùn. látẹ̀lé ní mọ àhádàzó bá dáka. Torípọ̀ wá sọ fún ànábì, ànábì náà rò kò mí ọmọ àmúbẹ̀, ọ̀nà àwọn àmàbà, ọmọ àtọ́dáwò, tàbí àjọ tó mọ́ ní àkàdáka, ní àmìrì náà, àádá, wọ́n bẹ́ẹ̀ sàmínú ọdún ọdún ẹ̀díngbọ̀ yí báyìí. Fàkúlù sóṣù kan sóṣù kan lè máa ń gáyà ọba àdí. Arábìnrin máa sọ pé òfò orí ibú láàrin. Sóṣù kan sóṣù ah. kan. Sóṣù kan sóṣù kan. Ẹgbẹ́ ńlá kó máa lọ bá wọn. Sóṣù kan sóṣù kan. Bọ́rọ̀ tó ń jáde látọ̀dà náà bí. Lè máa ní gáyà ọba àdí. Wọ́n lè fáwọn Sóṣù kan lè tààfin ṣàlàyé ọ̀rọ̀ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ olórí ẹ̀sìn lónìí àjọwò lẹ jẹ́ fáwọn èèyàn ẹ ti jẹ́ káwọn èèyàn nù látara yín ẹ̀wọ́n ní ẹ̀sìn ní kò pẹ́ kò a ṣàlàyé lórí rédíò yìí náà ni ìpínáfílà orú tèlé rákà mẹ́jọ sálámà mẹ́rin fátíà kan iná zẹ́nà kankan lérí ìdúró kan ńgbàtà sọ̀rọ̀ ah wọ́n náà àwọn àfàtàwọn á ti kó bá àwọn máa ń ṣe ẹlòmí nígbàtà rẹ̀ ti bẹ̀rẹ̀ yákan pè ní à ah, òun náà gbogbo wà láì pọ̀ jù nígbàtà rẹ̀ ti bẹ̀rẹ̀ òun máa kítàrọ̀ mí pẹ̀lú gbogbo wàhálà ọjà látọ̀sán ọmọ tó wá tún ti dòru ọ́n tún ti sàn fún ọ̀nà pé ọ̀rọ̀ yẹn káwọn ṣe lóru ń kí ló dé nọ́fílà òru tèní kò sí nínú ẹ̀sìn wa láti máa kàṣẹ ṣẹ́yìn tó fẹ́ sọ́rọ̀ ẹ̀ndọ́lọ́run tó tún ṣe òfin ẹ̀sìn ni ah

nọ́bílà orúṣe ní gbogbo ẹni tẹ́ẹ̀kì gbọ́tẹ̀ ń bá wọn ṣe tó ń pòsìtẹ̀ sí àsọ́fà àwọn kan lọ́bá gba náà jẹ àwọn èèyàn kì í fẹ́ gbò tọrọ ọba ti fẹ́ tó ń bá wọn tó tọrọ báyìí inú àdẹ̀ máa bí wọn àwọn kẹ́dẹ̀ rí adúpẹ́ fọ́lọ́hun táwọn ṣe ń gbọ́ báyìí lọ́lọ́wọ́n bá ń lo ọ̀rọ̀ ilé sábàbù fún wọn tí ojú wọn ń là kí ààrẹ ó ti kún èè Allahu akbar kìí ṣàníyàn eléyìn làwọn fi ń sọ àdánwò lèrò torí gbogbo èdò tó bá tò lẹ́yìn èèyàn náà yà rojọ́ lórí wọn lálẹ́ kìyàmá èyí tó wà lẹ́nu wa ní kí gbogbo mọ́sálásí kí gbogbo àwọn ìmọ́mù bẹ̀ gbádùn ẹ̀hẹ́n kálálàáfíà láwùjọ ìyẹn ni ìsìláàmù gan fi máa ń ẹni tí ò tí máa ṣe ṣùgbọ́n pọ́ṣọpọ̀ṣọ tẹ́ ń àríkí náà máa ń kèyìn wọ́n rí tẹ́ ń ṣe o ẹ pàtì kò dá o ẹ jú ìsìlámù dáadáa pẹ̀lú gọ́lọ́n a máa pàdé ní state pop school one ní ìyànà olówó junction ní oníkólówó lábẹ́kúta wá bí ní ọ̀la lẹ́yìn salatul asri fún public lecture ẹlẹ́yìí tí àwọn ọmọ ọ̀yá wa tí wọ́n eh, muslim community ẹlẹ́yìí tí wọ́n ṣègbékalẹ̀ rẹ̀ ibẹ̀ náà láti fi máa ṣe wá síta gbangba ní ọ̀la yìí ní ìrọ̀lẹ́ ọ̀la àbíọ́lá ọba kójọ kó gbà ní ìbáradà fún wa kó bá san ọmọ yàrá náà kó bá san ní ẹ̀sán dáadáa àbíọ́lá ọba kójọ kó ṣe wá lẹ́ni rè kó má ṣe wá ní aládánwò kó má ṣe ní okùnfà ìsọnù fún àwọn ènìyàn a tẹ̀síwájú lọ́la pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́ba àsun olùgbọ́wé ètò ilẹ̀ ẹ̀sán dáadáa fresh fm ọlọ́run májò bàjẹ́ láíláí alámọ̀dé ẹnì kọ̀ọ̀kan ọlọ́run májò dojúrú orílẹ̀-èdè nàìjíríà májò túmọ̀ lórí tó ṣàkàlà muhammed kashir allah ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwàtìlá hákì lẹ́mẹ́ abẹ́òkúta.